ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإنسان لا يوم مع بعض إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته. lẹ́gbà tí a sọ́kọ́ fún ọlọ́run ọba wa ọba tí ọpẹ́ yẹ ọmọ tó tọ́ sí a máa bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wa ní ìrọ̀lẹ́ yìí òní ni àwẹ̀ ti méjìdínlógún nínú sọ́ràtì ìjọba ní èlì Quran orí kẹrìnlá láti ẹsẹ̀ márùndínlógójì títí ó fi di ogún àti méjì tó fi di ogójì àti méjì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn tí a fẹ́ máa gbé yẹ̀wò lọ́wọ́ lẹ́wọ̀ ní ọ̀sọ̀ papọ̀ wọ́n ìsàn níbi wọ́n ìpìnlẹ̀ ọ̀gẹ́ àdéṣàlù àti àwọn àdúrà èyí tó ṣe ní fún ìlú mọ́kà àti bí ọlọ́run bá ti gbàdúrà ẹ̀ àti àwọn tọkọ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run bá ti fún lẹ́yìn pẹ̀lú òṣèlú láyé mọ́ àti bí ọlọ́run bá wà ní ọlá títí máa ń gbàdúrà nígbà tí ìyàbá ti ṣe ló fi ẹ̀kọ́ ṣe nínú àwọn ìkọ́jẹ́ àgbéyẹ̀wò lónìí ní ẹ̀yìn ọwà ṣùgbọ́n gbogbo ẹ̀sùn ọjà lórí ìtàlẹ́wọ̀ ìwọ̀n ní ẹ̀yìn sàlámù sàlámù àti sàlámù lámẹ́lẹ́bà ó sì lè kó pé ọmọ rẹ̀ ní màáyìn àlẹ́yìn sàlámù sàlámù àti ìyàwó rẹ̀ ìyá ìsmail ààtà kó ní kí wọ́n wà tí wọ́n fi wá lọ sí ìlú tí a pè ní mọ́kà nínú àkùnkẹ́ tó ṣẹlẹ̀ nínú àkùnkẹ́ àgbéyẹ̀wò ọlọ́run kan sọ pé àwọn kúmí ńlá ìrìnà ṣètò ọ̀rọ̀ sí wàyé tó kọ́ ọ̀rọ̀ ìrọ̀rọ̀ mímú ọ̀rọ̀ sí ìrìnà وجنوبني وبني أن نعبد الأصنام وإذ قال إبراهيم رب اجعل آية اللهم بارك صلوا بالناس فجعوا بالناس إنهم سورة البقرة اللهم بارك صلوا بالناس ìlú kọ́ọ̀lá ìwọ̀n ní nígbàtí àlẹ́bí ìgbà ìlú sọ báyìí pé wọ́n fi ní ọjọ́ àjọ ìbẹ̀rẹ̀ àmìnà nínú àwọn orúkọ tí èèyàn sì di ọlọ́run ọba ẹ̀rọ kú wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mẹ́bí ọlọ́run wọn ò fi gbólóhùn ìbílẹ̀ láti nínú kún wọn sọ pé rọ́pà náà àbí kún wọn ní rọ́pì ẹ̀gbọ́n tó wọn sọ pé rọ́pì nínú àlùkò án gbogbo yá nípa wọn jà kó fún wa kí ló tí wọn fi já yá kó orí tó ń pè ẹ̀kọ́ jẹ́ ní rọ́pì ìyá àwọn olùmọ̀ wọn ní ohun tó fà á pé nínú èdè lágbáwá tí gbólóhùn bá ti kọ́mà wọ́n wá sọ́ọ̀tì láti lè bá máa wé sí gbólóhùn láti lè má bá máa wé sí gbólóhùn nínú àgbólóhùn yìí òun ni ọkọ̀ wa sáré lọ́dọ̀ tí ọ̀rọ̀ bí wọ́n wà yọ ya ó ti ní tòun bẹ́ẹ̀ náà ni ìyá kọ́wọ́ ní ọkọ̀ yìí ìjọ mi gbogbo àwọn ẹbí ọlọ́run bá tí wọ́n máa ń wí bí àníyàn ọjà owó owó ti nítumọ̀ ní ìgbìmọ̀ pẹ̀gbá fẹ́sọ̀ bẹ́ẹ̀ ni wá ní rọ́bì náà ṣùgbọ́n tó lọ́wọ́ bá ń bá wọn àdébí ọlọ́mọ tó dùn pé rọ́bà náà lónìí yẹn àti alẹ́ yọ wá sọ fún lọ́pàdà ṣùgbọ́n yà ní bá látara bá ọjà fẹ́sọ̀ gbogbo sọláwọ́bá sọláwọ́bá wá náà lẹ́yìn tó túmọ̀ rẹ̀ lẹ́yìn ní pé rọ́bì ìrìn olúwa mi. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا nígbà ìlú mọ́kà bámi ṣe ìjúnẹ̀ ní àárìnà ìlú tó ṣe ṣe ìwé fi yẹn bá ti wọ́bẹ̀ títí lọ́pọ̀ èèyàn balẹ̀ ìfọ̀kẹ̀báyà ọmọ ajẹ́ sí èyí ìrẹ́ ọlọ́run bá ṣe ìlú yìí bá ṣe ní ìlú ìfọ̀kẹ̀báyà àwọn olùmọ́sọ pé ìlú náà òun náà ni ìlú Mọ́kà ogbò ọ̀rọ̀ míì tí ó wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ míì tí wọ́n fẹ́ máa pè nílùú míì àwọn àfáà gbẹ́nu wọn sọ wọ́n ní kò sí èsè ìlú kẹta yọ ní Mọ́kà torí pé òun náà lọ jẹ́ bẹ́lẹ́dẹ̀lẹ̀ àrọ́ òun ni ìlú àtìwọ̀n tó ti pé èèyàn lè ṣe ohun tó wùyàn níbẹ̀ anábì Ibrahim alayhi salatu wassalam ọwọ́ abẹ̀lọ́wọ́ gẹ́gbọ́ ti jẹ́ ninu nínú àyà ní ọlọ́run bá ní pé àwàlá ń rí ọ̀rọ̀ tí wọ́n wá rí ní annájáná haraman ààbìnà wípé àwọn ọlọ́run ọba aṣọ ìlú mọ́kà tó jẹ́ ìlú àbẹ̀wọ̀ aṣọ di àbẹ̀wọ̀ àti sọ ọlọ́run bá ní pé nínú àwọn alábẹ́ tí wò ní alẹ́ náà. dájúdájú ilé àkọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn wọ́n máa sùn lọ́sẹ̀ fún làlábí ní bá kàtà mọ̀ bàrọ́ká. òun náà ni ilé tó wà nílùú bákà bákà bìmọ́nà mákà òun náà là ń pè ní bákà òun náà là ń pè ní mọ́kà bá àti mímu àfètèpè ní méjèèjì àfètè méjèèjì pè ọwọ́ a máa ń jẹ́ pé látara pé méjèèjì jẹ́ àfètè méjèèjì pè wọ́n lè lo mímu mọ́kà wọ́n lè lo bá bákà kò sí èyí tí wọ́n lò tí wọ́n lò bẹ́ẹ̀ bọ́lá bá sọ́dọ̀ sọ́dọ̀ sálẹ̀ mọ́ wáyé pé إن أول بيت هدي للناس فالذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت هدي للناس فالذي ببكة هدى للعالمين dájúdájú ilé àkọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn òun náà ní ilé tó wà ní bákà ilé tó wà ní mọ́kà ilé mubarakan ilé ìbùkún ni wàhúdá tó ti jẹ́ ilé ìtọ́sọ́nà lílé ààdàmì fún gbogbo àgbáláyé fi àyà tó ń bá tó mọ̀kọ́ ìbẹ̀rọ̀ ní ìrìnàrà tó ń bá jìnà tó mọ̀kọ́ ń bẹ nílé náà àwọn àrísàmì tó fojú hàn ọlọ́run mú àrísàmì tó tóbi wá òun náà ni mọ̀kọ́ọ̀mù òun ni ààyè èyí tí wa Ibrahim adé sọ́lá sọ́lá ti ti ni wọn kọ ibẹ̀ ni Ibrahim ti náà ti bẹ̀rẹ̀ sí nínú ọ̀rọ̀ tó sọ pé wọ́n máa ń jàkọ́lọ̀ ló káàlà àmìnà ẹni yóò tó bá wọ ìlú náà kíkọkànbalẹ̀ ọjẹ́ tiẹ̀ ṣùgbọ́n nínú ayé yìí ọlọ́run bá ní káà níbi olúwa dákò bá ń ṣe ìlú yìí bá ń ṣe ìlú pọ̀kàbalẹ̀ ìlú tó ti gbé sáwọn èèyàn bá ti ń débẹ̀ pọ̀kàbalẹ̀ ó sì máa jẹ́ sí wọn wọ́n máa gbáyé nírọ̀rùn kò ní sí wàhálà fún wọn wọ́n jẹ́ lóko ní ìwọ̀n bà ní ìyá ní abúdára ṣùlá wọ́n jẹ́ lóko ní ìwọ̀n bà ní ìyá wọ́n jẹ́ lóko ní démi jìnà sí èmi wàbàníjà àtàwọn ọmọ mi èmi àtàwọn ọmọ mi á ní àbúdàdà ló wà jìnà sí ká máa jọ́sìn fún èrè ló wà jìnà sí ká máa jọ́sìn fún òòṣà ọlọ́pàá ti gbàdá رب إنهن أضللن كثيرا من الناس رب Àti tipẹ́tipẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí sí lójú ọ̀nà ni wọ́n ti máa ń wà lẹ́nu tó yẹ kó ṣìnà lójú ayá ànẹ́bí wa Ibrahim, àdéṣọ́lá ànẹ́bí Ibrahim fi إنهن أضللن كثيرا من الناس إنهن أضللن كثيرا من الناس آه. àwọn àwọn ọmọ àlẹ́bí ádámà ìwọ ọlọ́run ọba sọ ọ̀pọ̀lọpọ̀ wọn nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́sọ̀nù ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́sọ̀nù nínú àwọn èèyàn ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àlẹ́bí Ibrahim sọ pé Fàmá ń tẹ̀lé àní parí nẹrun òmé ní. Fàmá ń tẹ̀lé àní parí nẹrun Ẹni yóò tó bá tẹ̀lé ní àlẹ́bì Ibrahim, alẹ́ ìṣọ́lásọ̀ tẹ̀lá ara ìrìn ṣe, àánú ìjẹ́nẹ̀. Ọwá pẹ̀lú òfin, àjọ́ tó ṣùgbà ومن عصاني ثمن يوم يا بين نبي إبراهيم فإنك غفور رحيم Ìrẹ́ ọlọ́run alásorí jìyàn, òsìjọba oníkẹ̀. Àwọn olùmọ́ ní tó kí ní tí wọ́n gbọ́lọ́wùn. Wọ́n ní tí mọ̀ rẹ̀ náà ní pé bọ́bá wọ̀, ọ̀sàforí jì fún wọn. Tọ́bá sí wọ̀, ọ̀jẹ̀ wọn níyà látara ayẹ̀ ilẹ̀ láti wá mú àdíṣì àbá àwọn àkọ́kọ́ tó ti fi àdíṣì náà ó gùn ṣùgbọ́n máa ń fà níwá àdíṣì ìbẹ̀ẹ́nu sọ ìkọ̀kọ́ rí àdíṣì náà afa abúlé ní àbá ọgbà lọ́gbọ̀dọ̀ àlejò àkọ́kọ́ sàálà sẹ́dá lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síwájú kí àlejò wa Muhammad sàálà sẹ́dá mọ́ tó wáyé ilé lójú ayé àlejò wa ìkọ̀wà ní ìmáàmù Buhari lọ́wọ́ gbé àti ní ìjáde ìmáàmù Mùsùlùmí ògbé jáde ń tiẹ̀ ó ní pé àbá àbúlé àbá sọ pé àwọn tápàdà lè dáa mọ́nùtẹ́kọ́ ní kọ́dù fún ẹni àkọ́kọ́ náà àwọn ènìyàn tọ́kọ́kọ́ tẹ ìdúgbò tọ́kọ́ jẹ́ àtẹ̀gbòòrò tí ọ̀tẹ́ ti tọ́ sáájú rẹ̀ fún àwọn obìnrin fún mùsùlùmí ìyá ìsìnlẹ̀ ìgbàgbé ìgbàjá ìsáfàdá ti ní ìsìnkọ́ àti àtàrà ara àtà ọlọ́ọ̀kún ìlú mi láti ṣe ìtẹ́lú rẹ̀ látara pé ọkọ rẹ̀ ìbọ̀rọ̀ ní ìlú gbé sápamọ́ fún ìyá jẹ ìsáwọ́ tó mọ̀ já ilé ìbọ̀rọ̀ ní wọ́pínà àmàlẹ́ Ànábì Ibrahim mú ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ tó bí ní Ismail torí Ismail odidi ọdún mẹ́tàlá ilé ọlọ́gbà lọ́wọ́ ìfà sára òfin ìdímọ̀ nígbà náà ànábì ànábì Ibrahim ń tẹ́lọ́ kọ́lọ́n bó tó fún ọmọkóhùn sára ń tẹ́lọ́ kọ́lọ́n bó tó fún ọmọkóhùn ṣùgbọ́n nígbà tọ́lọ́n kò jogún ọmọ fún wọn lákòókò nínú ẹni tẹ́ pé nígbà wọn mú bámbá wọn máa wo ní ajáru wà ọlọ́run bá sọ fún pé kókó fẹ́ ajá ìlànà yìí ọlọ́run bá gbé kalẹ̀ gbogbo ẹni tí bá máa ń lò ọlọ́run bá máa ń sọ̀nà kalẹ̀ ìjọba fẹ́rẹ̀ ẹ̀wọ́ àkọ́kọ́ tí ò bí mọ́ ilẹ̀ Yorùbá àwọn bàbá wa ní ọ̀dọ̀ pé ìgbéyàwó kejì tó bá ìgbéyàwó kejì ìyàwó ẹlẹ́ẹ̀kejì yóò bí wọn látara dẹ ìyàwó alákọ̀ọ́kọ́ náà lè bí tó bá wà mọ́ ọlọ́run bá sọ fún wa ìkọ̀rọ̀ ní sára ní òbí yìí tó lọ yìí fẹ́ ha já ọba fẹ́ ha já à ọ̀tọ̀lẹ́ náà ń sàdúrà lé lórí ọ̀tọ̀lẹ́ ń sàdúrà sà láàrẹ̀ lóyún ọba bímọ bẹ̀ ní ìgbàlú òwe ha kí jẹ́ kí ìyàwó àkọ́kọ́ yọ ọmọ àgbàmújẹ jẹ́ sáárọ̀ gbogbo tí wọ́n wà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run

ó sì mọ ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ Ismail ọba fún wọn wáyé àtàrí gánàwó ó mú Ismail lápè ní ájá ní fọmọ náà lọ́mọlọ́wọ́ ìrìnàjò yá àtà wàdó ara tó dàgbé títóbi ti pé àlẹ́bí Ibrahim gbé wọn dé ètò láì ní kàmọ́ níta jáwó hà ní àyè kẹta pè ní jáwó hà fáwọn zẹ́mzẹ́m sí ààrẹ lọ́pù òkè ibi tó ní zẹ́mzẹ́m jáde òkè yẹn ni òkè rẹ̀ lókè mọ́sálásí ilẹ̀ ni àlẹ́bí ìbáyé ló fi ájá òkú àti ọmọ rẹ̀ wọ́n lẹ́sọ̀ bí mọ́ta ti yọ́ mẹ́rin náà inú mọ́ta táwọn yìí inú òkú ilẹ̀ òkú òní kò sí ìyẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ wọ́n lẹ́sọ̀ máa òkú wá sọ̀tún aṣálẹ̀ wà bọ̀ kò náà nígbà wà ti gbé ìlú méjèèjì fún wọn kalẹ̀ wọ́n wá sàn ìnà ọmọ yàrá ọba fi ìtàkùn ọwọ́ á àpò kan àpò lọ́họ́ ó gbé tó fi ń bẹ̀ẹ́nu rẹ̀ tó kú dẹ́dẹ́ òfin sọ́dọ̀ tó mọ̀ pápá ìbọ̀rọ̀ ní ìjọlàpá ìbẹ̀ bá pọ̀ pàpọ̀ tí wọ́n bá lọ nílọ sí lọ pàtàkì àkùnrin fún ọ̀sùn àyè báyìí nínú sọ́ọ̀lì ti tẹ̀lé à فقالت إمام يا إبراهيم أين تذهب يا إبراهيم أين تذهب وتتركنا بهذا الوادي ليس فيه إليه ولا شيء Èyí kò ní kò lọ́lọ́. Kò lọ́lọ́. Oṣù ẹ̀sùn wá lẹ̀ sáyẹ̀. Tókè yí wa báyìí. Kò sí ìyẹ̀bẹ̀ tó tí kò sí ìdẹ́gbẹ̀. Ọ̀pọ̀ ọ̀nà ti dáwọ̀ jáde kan. Gbólóhùn yìí ni Ájárò ti sọ fún Ibrahim. Yá Ibrahim máa ń ní sẹ́jà. Ọ̀sẹ̀ وجعل لا يلتفت إليها ولا pé kò ṣe tàbí ẹ̀ẹ́dẹ̀ tọ́lá wọn bá bá láti ẹni tó ń tó pè yí ó sí láti wọ ara rẹ̀ ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tó ń gbé قال ndị láti àtúntò pé ibẹ̀ láàyè ndị ní ẹ̀kúnà bá gbọ́dọ̀ máa lọ pọ̀ láti ẹ̀yẹ o ọlọ́run kò ní wọ́n lẹ̀ ní dájú. ṣùgbọ́n ní kẹ́yìn ó bèèrè pé ààlọ́wọ́ àwọn ọ̀rẹ́kàjẹ́ ààlá tọ́nà ọba lọ́pàá aláṣẹ lẹ́yìn yóò lọ fi bẹ́ẹ̀ lẹ́yìn tọ́ba jẹ́jẹ́ láyé ìgbẹ̀ǹgbà yá ọlọ́run tó lè fi wálẹ̀ ọ̀ tó mọ̀ ọ̀rọ̀ tàà tọ́ba padà lẹ́yìn ìfọ̀rọ̀ yìí kàǹtọ́ba fún ìfọ̀rọ̀ yìí pàtà ìlà káàní yìí nàlẹ́ sí ìbáyé mú lọ ìbáyé bá padà bí àyè bá sáńpé ní tẹ̀líyà sáńpé tẹ̀líyà tẹ̀líyà dáadáa. àyẹ̀sùn náà yàrá ọ̀nà òun

lẹ́yìn náà wá pẹ̀lú àwọn àkùnrin àgbà lẹ́yìn tó fẹ́ wọ̀ sókè. kí ló wí? òun wá ṣe ayé àti ìlú. ojúkẹ́ wọ́n kà náà nínú àtúntò níjọ́ lẹ́yìn láti ìwádìí nípa ìlú ìjọba ìjọba ìṣẹ́kálẹ̀ àpò àwọn. ربنا إني أسلمت من ذريتي وأنا Ànábì Ibrahim, alayhi salatu wa salam, kọ́ wá fún fún ìfẹ́ lọ́hùn lórí àwọn àjọ àìsí nígbà tó dojú kọ kàábà ó ní kórè ọlọ́run ọba wa tí ní àtìkáńtò lè lóde ilẹ̀ mo fi ipò pé àwọn àwọn ọjọ́ ọmọ mi sí àyè ìwá ní ibi sáǹpẹ̀ níwájú òun ní ẹni àyẹ̀kẹ́ tó jẹ́ ilé òkú tí kò kò ewu mẹ́sàn واجب Where is that? Ìjà àgbéjáde tẹ̀. Ìjà bẹ́yìn tí kàdì àbà. Ṣùgbọ́n mo tẹ́lẹ̀ sí ilé rẹ̀ tó jẹ́ ilé àbẹ̀wọ̀. Àbẹ̀wọ̀. Ìdáwọn ọmọ ti lọ́wọ́ rẹ̀. Ó ní bí bọ̀ fún ọdún ìkan àbójú wọn bẹ̀tẹ́lẹ̀ wọn ni rárá ìpè àdébìbò ìlú kí dápẹ̀rẹ̀ sí lójú àná ìkẹ̀kẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run bá fẹ́ràn ní sẹ́sáyé má tó pè tó bọ́lọ̀ bá ṣe ń pè wá sí lójú àlá bẹ́ẹ̀ lòun náà ṣe ń dọ́gbọ́n fún ọlọ́run bá dẹ̀ ní ṣe pàtó ọlọ́run kò sí rẹ̀ ní sẹ́rẹ̀ ọlọ́run bá tún òun rìn àlá ní sẹ́láyé ìbámọ́kò rẹ̀ tó àìsí ìtú àkókò rẹ̀ òun náà ní kékeré ṣèwọ̀ nìkan lẹ́ lóòṣèé ọkọ àtọmọ ọmọ ìyá ìyá rẹ̀ lọ. Ẹjọ́ kọ́ lé lọ́wọ́. Bí wọ́n máa fẹ́ wọn máa fẹ́ wọn láyé. Wọ́n jẹ́ àfíríkà sáà ní ẹ̀rọ náà. Bọ́ṣà ni àfíríkà من الناس تأوي إليهم وأبدسوا عليه بل سيني ibi tí ọ̀sẹ̀ àwọn èèyàn wà níbẹ̀ wọ́n máa ti lọ. Àwọn olùmọ̀rí wọ́n ní sí àdúrà ẹ̀ẹ̀lẹ́ ìlànẹ́bí ìgbàrí mú ṣe èyí tó mọ́kọ́ ṣe òun ni àyà tó wà lókè. Ee, ọdún ìjàdá alálùgbàlẹ̀ àmìnà wọ́n bí lókùnrin wọ́n bá ní àbúdá láti máa wọ́n lóun lọ́kọ́kọ́ sí. Ìgbà tó ní kí wọ́n kọ́ nílá lọ́wọ́ sí òun lọ sí lọ́la tó ń jù ẹ̀ẹ̀mejì ló dúró láì fẹ́ lọ́sà àdúrà ọ̀sà àdúrà kan tó gbé sáárà àti ajá ìdáyè yẹn lẹ́yìn ìgbà tí wọ́n padà wá kọ́lé ná ọwọ́ fẹ́ sí àjọ ẹ̀ lẹ́yìn òun sì lọ sọ lọ́la àfẹ́ àdìsí àwọn ìṣòro àdìsí ọjọ́ aláṣẹ wọn fún wa lórí ìṣẹ́rù lọ wọn mú ìṣòro ìwájú ẹ̀ nígbà tó yẹ pé fún ọmọ rẹ̀ lọ́mú àlejò ìbáraẹ̀lì يشرب من ذلك الماء وتشرب من ذلك الماء تبين قلوب لليوكتان بذلك الجبار حتى إذا نزل بعض الثقاء عطفت وعطف إنها كلها ومم مم مم وجلابيب جلابيب جلابيب كان ومتوم مناسا وجبه وجبه في جاه وجبه في جاه وجعل أكثر إليه ìtàláwà ọba lọ́pọ̀lẹ̀ sí wọ ọmọ rẹ̀ tó rí ìpọ́njú ojú pé ògbẹ́ gbọmọ náà fàntánà pàtó kàràdé ìyàjọ́ áńtẹ́sọ̀ ilẹ̀ ọba lọ ẹgbẹ́ ìpọ̀gbẹ́ tí ọmọ ní orí òun ní kọ́lọ̀ lọ́gbọ́gbọ́ májèjì orí májèjì orí wàá jẹ́ láti sọ́pà ọba lọ́pọ̀ ìjọba tó sọ̀pá lórí òun ní èlò tó súnmọ́ ọdún níbi ilẹ̀ tó wà òkè sọ̀fà yìí tó súnmọ́ ọdún bàbá ọmọdé alẹ́ ó bá gorí òkè sọ̀fà yìí ọwọ́jà rẹ̀ ti sọ́fà fún màsẹ́fù màlàfẹ́lẹ̀ wáájú sẹ́ńtìrì àdìsára àhàdẹ̀ látòrí òkè ìlọ́bẹ̀rẹ̀ ìwọlẹ̀ bóyá yóò rí yẹn yóò rí yẹn ọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́ta àmàlùsára àhàdẹ̀ lájárò ọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́ta òwúrẹ́ ìsìn ọba sọ̀kalẹ̀ lórí òfin sọ̀fáì àtà ìlà àbádà tó ti wá ní ojútùú wá sí ibi padà ọkọ̀ àti bọ́rọ̀ kò náà dáná ẹ̀kọ́ jẹ́rìí àwọ̀ ọkọ̀ àti náà nígbà tó dé wá sókè kí ló ọkà tó bá láyé omi ọ̀sáré rí átàjá wá sátìlúwà rẹ̀ tí tó fi tayọ ibi tí ó tẹ ọmọ rẹ̀ tó ń jọ wà tọmọ rẹ̀ ó ní tẹ̀mútẹ̀mú mẹ́ tó mà átàjá mọ́wà ọba tó dé orí òkè mọ́wà nígbà tí a ní sábà káàdà

Kí ló jámọ̀ bẹ́ ọ́lẹ̀ ìjọba nígbà sọ pé ọ́nà lẹ́bí yìí sọ́lọ́ lọ́wọ́ lọ. Àlẹ́bí sọ báyìí pé Fàdìdá nígbà sáà mẹ́rin ṣùgbà ìjọba. Èdè yìí ni ìpọ̀pẹ̀tẹ̀. Gẹ́lẹ́ àwọn òṣèlú níbi tẹ́ ajá tàbí tẹ́ ọmọ láti sọ̀fà sí tó wá padà lọ parí ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ sí mọ́rúwá bẹ́ẹ̀ ni àtúntà lónìí ẹ̀fúrú àwọn fẹ́ bá gbé láti sọ̀fà tọ́lọ sí mọ́rúwá ọkọ̀ rẹ̀ padà yọ ká yóò ti láti sọ̀fà ẹgbẹ́ rẹ̀ lára àwọn ọmọ máa ń tuntun torí jẹ́ pé ẹ̀kọ́ ni kì í ṣe fún ìyàwó pé oṣù kàánú kíra ìyóò tún kọ́ lẹ́kọ̀ọ́ fásitì tún yàtọ̀ sí tíọ́rì àti ọlọ́gà àìsí lè fàlọ́mà aṣọ́rọ̀bà àti sọ̀rọ̀ ìgbà tó wá padà wá dé ọba tó ọ̀hún ká pàpá ọ̀là tó pàpá pé sọ́ọ̀hì fún ní bí àwọn láti torí ìlú náà ẹni ara rẹ̀ gẹ́gẹ́ náà ní tó pọ̀sẹ́ni àti àìsàn ohun ara rẹ̀ ní gbọ́ pàpá ọba òfin tí bá tún fi bóyá ń padà gbọ́ nǹkan kan ó tuntun wí fáyì dáhíyà ìmọ̀lẹ̀ ìjàgbọ́ ó dé ìjọ nìkan báyìí tó ti wá di pé ọkẹ́ padà rí màláìkà kan málákùnkà mi tí ń gbé ní àyè tó padà jẹ ohun tẹ́lifẹ̀lẹ̀ bàbá àbá di ákébi ọba jẹ́ nǹkan tó ṣe pé ń ṣèwádìí ẹ̀rọ àwọn ọmọ láti jẹ mọ́lákù yìí yẹn màláìkà yìí ń wágbó ní òun fi ń gbọ́hùn yẹn lọ tọ̀ ń wágbó ní òun fi gbọ́hùn wọn ń fò pẹ̀lú ẹ̀yẹ rẹ̀ pẹ̀lú ìyẹ rẹ̀ sọ́hàrà tó ní wá òtòwò òtòwò báyìí ló ti sí ti yẹ rẹ̀ sí omi yẹn ti sí ti wọ̀tẹ̀kúlù bìyẹ́bì ha àkàdá tọ̀ bẹ́ẹ̀ tí ọwọ́ yẹ rẹ̀ sí ọjọ́ aláti tẹ́gùn ìbìnrin máa ń ti fọ́ àwọn báyìí ni sáárá àti ájá òun náà bá jẹ́ nìkan tó kó débẹ̀ ìdébẹ̀ rẹ̀ ìwá ààyè tí omìyàn tọ̀ ààyè tí omìyàn wà ọba rẹ̀ ti pọ́n sínú pègbè omi rẹ̀ wọ́n wọ̀nyẹ̀ fóòrù bá dà ọba wo pé bóyá kóbi kó má pẹ̀sì ní mọ́ òfin kó wọn wọra wáyé òfin ní wọn ọ̀là ìjàmbá ìjìnà bá sọ àṣọ àìpé ọ̀là àdàbí sọ àlà àlà àdàbí sọ àìpé yọ̀rọ̀ fún ọ̀gá òun mọ̀ ìsmáyé ọlọ́ba pẹ́ màmá ìsmáyé láwọn sọ̀rọ̀ ká fún dẹ́mùdẹ́mà tó bá fi omi dẹ́mùdẹ́mù níbẹ̀ tí ò wá tí ò fún ojú ojú rẹ̀ àwòkọ́ láwùjá fẹ́ ìṣòro ìbùmínà ní máa tàbí kọ̀bá wá kọ̀bá gbẹ́ omi lẹ́nu pé kọ́ bá ti kó tó kó omi tó wà lọ. Àlàká ní ti zẹ́mzẹ́m ayé màáyìnà omi zẹ́mzẹ́m ọ̀bá ní ààyè mìíràn ọ̀bá tún pẹ̀ jù bẹ́ẹ̀ lọ. But ó ti jẹ́ fún wọn ọ̀bá tó ti wà yẹn náà ní gbogbo ayé bá mú kò ní Òun lomi àkọ́kọ́ nínú omi lágbàáyé èrè omi wọ́n lùlù ní omi pé sọ́nà méjì gbogbo omi ayé lè ṣe náà lóbi àkọ́kọ́ rẹ̀ òun náà ló ti dẹ́sù òun náà ló ti dájú kọ́dà ó dájú bí òjò lọ orí pé ó ń parẹ̀ fún ọlọ́run bá lómi nínú ẹgbà wa ni wọ́n ní pé ó mú ìsìnkú ìlú sọ pé zọ́ọ̀ nígbà máa ń sọ lọ́wọ́ dáhùn fún ètò sọ́lẹ̀ ẹ̀tọ́ kájú pé wọ́n mú ìsìnkú ọba sọ fún yẹn ọba tí ó lá pé omi jẹ́ jẹ́ ọba fẹ́ lélẹ̀ ṣùgbọ́n bó ṣe wù yẹn ọlọ́run bá gbé alábòkè sí ilé kọ́ọ́lá bọ̀ṣẹ́ ìbàdí báyìí ni ajá ṣe mú wàá rúbà á ti wá dáadáa ó sì fún ọmọ rẹ̀ náà bàbá ọ̀là náà

wàyínà náà láàyò sí ọlọ́run ní ìkéé sí àwọn rẹ̀ kéé fi wọ́n rà rẹ̀ ẹ̀dẹ̀gbẹ̀ àwọn ń

ọ̀dẹ́zà ló fi asfali mọ́kà wọ́n wá sọ̀kalẹ̀ nísàlẹ̀ mọ́kà ni wọ́n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àwọn kọ́ ìrọ̀n ìfà wọ́n bá rí ẹyẹ kẹ tí ń fò lẹ́lẹ́lẹ́lẹ́ lókè wọ́n kura pé ẹyẹ tí ń fò ibi tí lọ tó ń fò sí lẹ́yẹ bá tí ń fò báyẹn omi máa ń bẹ́ sẹ́ńtà tó ìdè wà lónìí náà àwọn arúgbó mọ̀ yẹn dáadáa lẹ́yẹ bá tí ń fò ní agbègbè kẹ tí ń fò wọ́n fi ah, sẹ́ńtà ló fi ń fò yẹn omi bẹ́ẹ̀ bàbá ọdún wọn sọ pé ní na ìlú ìbàdàn náà ẹyẹ yìí tó fẹ́ ṣe ti ká ibi na àhádà náà di àhádà ló wà máa ń fi yìí máa ẹ jẹ́ ń síbi wájú wo ti bàbá

ìjọ yọ̀ǹda lọ́sọ̀ kalẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀dá máa bọ́ gbé ilé ní ṣe máa ń tẹ̀lé gbogbo ayé ṣe máa ń tẹ̀lé gbogbo ayé ìlú wa ilẹ̀ ní ìlú sẹ́yìn ló gbé wà yìí ọkọ̀ òsàn tí wọ́n sọ nípa sẹ́yìn ní àwọn ọ̀sẹ̀ tó lálàáfíà òun ẹ̀ ní àwọn ọlọ́dẹ ń pọ̀ lójú ìlú yìí nínú wọn lẹ́bẹ̀ nílẹ̀ wà òun ẹ̀ sọ̀dẹ̀ wà lóyún ọba àwọn èèyàn bẹ̀ tàbí ọba làwọn ìlú yìí dáa tí ó máa gbé bí ní àwọn kẹ́ńtẹ́ tó ní gbé bí a ń sọ láìjẹ́ pé tán lọ́lọ́gbọ́ ọmọ ẹgbẹ́ tí mo kọyọ́ ọmọ ọgbọ́n máa sọ tó wòye tọ́wọ́ sí ọmọ ẹgbẹ́ tó kọwọ́ àwọn kẹ́ńtẹ́ tó gbé bí ìtẹ́lẹ̀ ẹgbẹ́ tí báwọn bẹ̀ òní ẹ̀tọ́ àyè ni pé ẹyẹ máa pé pẹ̀lú wọ́n lọ́ta pé èèyàn fi là ń kọ̀ èèyàn tó ọlọ́dẹ tí fún láyé dáadáa ló fi ló jẹ́ lọ́tẹ̀ tó bẹ́ẹ̀ ìlú lára òṣùwọ́n lọ́dà pé ó ní gbà ní wọ́n bá ń sọ̀tàn ní ètò olórí ní ìdàgbàgbò kú ìlẹ̀ ẹgbẹ́ àwọn náà dábọ̀ pé ẹgbẹ́ tí ń wá sọdẹ òun nìkẹ́ fún àwọn míì wọ́n tó bí mẹ́ta òun pé padà wá ti pé wọ́n bá wọn èèyàn wọ́n bá kọ̀ wọ́n bá padà máyé àwọn èèyàn wọ́n bá gbìn tó látàjẹ́ tó gbówó àbújọ́ mẹ́bẹ́ lára wọn gbogbo òlèjọ́ mẹ́bẹ́ ṣùgbọ́n pẹ̀ pé nǹkan bá lékè táwọn èèyàn bá ń sọ nílò àwọn èèyàn gbà. wọ́n tẹ̀tọ́ lálàáfíà ní gbogbo wa wà á rẹ̀ jẹ́ kí ni àti ọmọ ilé. alimohin wọ́n rẹ̀ bèèrè lọ́wọ́ oṣù ìsìnmáyé táà lè máa gbé pẹ̀lú ẹbí náà pé mú sọ́yìn lọ́pọ̀ débẹ̀ ẹ máa gbé pẹ̀lú mi. wàlákin làákù lápò kìlìmáà ṣùgbọ́n èé ti gbé àjọ̀lá ẹwà lẹ́yìn lẹ́ni omi rárá o èmi àtọ́mọ́ mi ní o èyí táwọn tí àwọn ẹ̀bẹ̀ ní bá táwọn ìgbéjú lọ́gbẹ̀ ẹ̀bẹ̀ nínú táwọn bá yẹjú rẹ̀ ìṣòro ní máa ní kọlùkọ́ ọlọ́nì lágbọ́ láyé yìí o wà ní dọ́là tó wájú kọ́ wájú wọ̀ lórí ìlú nígbà tí dọ́là tó tọ́jú ọ̀sọ́ bẹ́ tààbà fún wọn sọ pé ẹ̀bẹ̀ jí lójú sẹ́yìn ìsẹ́yìn ọmọ ẹ̀bẹ̀ ṣùgbọ́n ajáwù yẹn ń di ẹ̀ ó kílẹ̀ tó lẹ́lẹ́yìn ọmọ agbé pẹ̀lú mi yóò wọ̀ láàfin láàpù lákùn fi àádọ́mà fìlmà ìdàdì èdè pé àádọ́ láì wá ní pé ẹ̀yìn ní àjọ tẹ omi ìgbó ní àjọ wá omi sí wà ń bí yìí ó láwà ti ṣe wàhálẹ̀ tó dé o ẹgbẹ́ àbẹ́ ẹ̀kọ́ ọlọ́run ó sì padà yẹn jú ọ̀pọ̀lọpọ̀ nǹkan

nítorí wọ́n yìí fọ̀nẹ́sàlò wà áùsàlò ìlànà sí i wọ́n bá jẹ́ nìkan tó yẹ pé wọ́n sọ kalẹ̀ wọ́n bá ráwọn ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn aráàlú wọn nílùú kàdá ẹlọ sọ mọ́ pé ee àti ibi táwọn agbé o fọ̀nẹ́sàlò máa wọn àwọn aráàlú kàdá ní máa ń wá wọ́n bá ìlú bẹ́ẹ̀ sí ní gbé ó bẹ́ẹ̀ sí nílé ó bẹ́ẹ̀ sí nílé ó bẹ́ẹ̀ sí nílé wàṣẹ́ ìbálẹ̀ ìgbìlẹ̀ àgbàdé adọ́rọ̀ sàárè wáyé dàgbà sáàrọ̀ wọ̀tá àdàmọ̀lẹ̀ àwọn bíi ẹ̀sẹ̀ nínú lọ́dọ̀ wọn ni Ismail ti kọ́ èdè lábáwá èdè lábáwá kọ́ ni Ismail ń sọ èdè ibiru ṣùgbọ́n kíkọ́ wá ní Ismail ti padà wá rí èdè lábáwá fún padà ṣàfihàn èdè lábáwá lọ́ọ̀ká Ismail lọ́dọ̀ àwọn ará yorùbá mu bẹ̀rẹ̀ sí rí ló ti dàgbà bá èdè lába láti máa sọ pé gbogbo ọmọ èdè tá a bá fẹ́ ní ọgbọ́n ní ká ti máa sọ láti kéke lọ́gbẹ̀ẹ́ lè tí a bá bí wọn sílẹ̀ yorùbá nìyí tí wọ́n kọ ilẹ̀ ìgbò tọ́mọ bẹ́ẹ̀ ti gbé rọ́bà máa sọ̀rọ̀ báyìí rọ́bà máa padà sọ̀rọ̀ báyìí èdè oní máa sọ èdè ìgbò yìí tó ń sẹ́ ìmọ̀ ọdún làwọn ọmọ ìgbò ti máa wá náà máa fi yà Ọmọ sì máa gbọ́ ọgbẹ́ nínú àpòbí, nínú ìtẹ́, ìwọ́pọ̀ nílé fún tóhun ní ọba ọmọ sọ́rọ̀ báyìí, àbá oníṣọ́ Yorùbá ohun, èdè ipò jẹ́ ọmọ onímọ̀ ẹ káàárọ̀ àwọn ọmọ àwọn rẹ̀ bàbá ẹlẹ́sẹ̀ máa lọ gbé sọ pé ẹ káàárọ̀ wọ́n tẹ̀ máa kọ ní ẹni bọ̀dé tó jẹ́ lọ́sọ́pọ̀lọ́ nígbà tó wà níbi ìdẹ́yìn èdè tí wọ́n gbọ́ yóò di aago mẹ́rin àbàgó àbàgó márùn tán wá sí kìkìkìkì ẹlẹ́lẹ́fẹ́ ó ti wà ń tẹ̀tẹ̀lẹ̀ wọn kẹrin ẹlẹ́sì ó ti wà ń tẹ̀tẹ̀lẹ̀ tó wà náà kọ́lẹ̀ ọ̀rẹ́ ni bá gbé jáde ẹgbẹ́ wọn ṣe lára kí wọ́n ẹ̀họ́ tí mọ́ tí ó bí ẹ̀ ní yóò lè pọ̀ gẹ́gẹ́ kò lè yí ti bá àti àbúdà fẹ́ ìlú pẹlẹbẹlẹ ní ẹ̀kọ́ orí ni wọ́n mú ti lágbárí lọ́rún mú síbẹ̀ láti kékeré bàbá ìbá ọmọ ọdún lè gbé wó tètè yọ àbúkọ́ ọdún ọmọ òfin tó ìṣẹ́ ńlá yìí ọlọ́mọ sàwọn àìṣẹ́ tó ti sàwà àgbọ̀dọ̀ ló sàwọn ọmọ wa láti wọ́n máa gbọ́n kẹtọ́ dáa láti kékeré ìsọ̀rọ̀ ilẹ̀ ọjọ́ bàbá yìí ìdè lábá ní sọ̀rọ̀ ọgbọ́ ìdè lábá yẹn àwọn tó ti ń ṣèdè ìrìn ọgbọ́ ọdún jì وأنفسهم وأعجبهم دين شتى débi pé tí wọ́n lè mọ̀ pé áá ah, ah, èyí ti dédé èso tó báyìí lójú ọjọ́ pé àkànlò èdè lábáwá ọ̀gbẹ́ wọn wá sí ọgbọ́ ènìyàn dédé pé àwọn tó tètè kí ọgbọ́ tó mọ́ bàlámà àjẹwà bàdá bàlámà àjẹwà bá nígbà wá sí pé òun náà tó lúgbọ́n zawàjú òhun ìmọ̀wá àtàrí nínú

ìyòtọ́ ọ̀dá ìwọ̀n tó fi ilẹ̀ lọ́jọ́ pé náà ọbẹ̀ wá wò àsìkò bá ní wá tó fàdámíyà yìí ìsmáyé ọba rí bàtà àlà ìmúra àtàrà ọba bèèrè lọ́wọ́ ìyàwó a jẹ lọ tó mọ̀ sáà là á àmì ní Ó ní fẹ́ sí yígan láyé. Ọmọ ọmọ bẹ́ẹ̀ sí orí wájú ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ sáàmù ní ìbọ̀rẹ́mù tí ó ti sọ. Ìwáyọ látàrí ẹ̀ta. Gbogbo owó obìnrin ní ọmọ apá ilé ilẹ̀ ẹ̀lẹ́kùn. Ìbọ̀rẹ́mù fẹ́ bèèrè bèèrè ìjẹ̀. Bóòlù lẹ́ni ayé yìí. Bóòlù ẹ̀sìn ló tẹ̀lú bóòlù ẹ̀sìn jáyé láyé yìí. Ah, arábìnrin bá ẹgbẹ́ nánú bí ṣọ́rọ̀ aburú láwà obìnrin tẹ́ fámílì ọkọ rẹ̀ ọwà tàbí bàbá ọkọ tàbí lè ọkọ gbogbo wá ń tọ́jú rẹ̀ ọ̀tọ́jú mi ó ẹ̀rí sí mo Níṣẹ́ fún mi ní fún nígbà yóò fèfè pàdé rárá, ọlọ́bà tẹ́lẹ̀ ní ẹ̀yẹ. Inú àwọn òbí ó dúró ń ọkọ̀ ìyàwó orí lọmọ wá fẹ́. Ṣùgbọ́n lórí múnà lórí sọ́fọ́ àrùn bẹ́ẹ̀ lára pé ìtẹ̀gbì fún àdẹ́gbẹ̀wájú ìpè náànù bìṣà orí aburú láwà náànù fi rí bí wọ́n ṣe jà àwàdún ìfú pípé ilé pọ́pọ́ àmìlọ́sẹ̀lẹ̀ ọ̀pẹ̀sẹ̀ lórí gbọ́lọ́wọ́ fàkìrìdì àléyìí sẹ́rẹ̀ bẹ́ẹ̀ sálámọ̀ o ẹnu ẹgbẹ́ ẹnu ọ̀nà ẹ̀rẹ̀ ọ̀dá wọ́n pàtàkì sí ẹ̀rọ ẹnu ọ̀nà yìí kọ́pá ọ̀rọ̀ ẹ̀rọ akẹ́lẹ́lẹ́ Fàlámà jẹ́ ìṣùn ayé, ìgbẹ̀rẹ̀ lọ́nà ẹ̀sùn

ó ní àgbàlagbà báyìí báyìí báyìí báyìí ọwá àbáwọn obì mú kí wọ́n lórí sọ àgbà òun sẹ́nu gbogbo ibi tẹ́lẹ̀ ní ẹ̀bá yìí ẹ̀pàrú ọ̀sẹ̀ ìbáyìí sí pé gbogbo ẹ̀yìn ẹ̀dí ẹkú ti tẹ́lẹ̀ ní àwọn tó fi wé ẹ̀sẹ̀ lọ́pù sọ́sọ̀ púpọ̀ òun náà lọ́pẹ́ já àná ṣe é wọ́n sáàdà àwọ̀kádà àfẹ̀dẹ̀lẹ̀ náà ní àbúlá séwù báyìí báyìí báyìí lẹ́bi tó akọ́lẹ́sì gbọ́ pé ìyá balẹ̀ láti ìyàwó balẹ̀ láti lẹ́bùn àbájọ pé ọ̀sọ̀ báyìí pé àwògbó báyìí báyìí báyìí báyìí báyìí. Fàtàlà náà, àǹkà bá tùlù, ó sì béèrè nípa rẹ̀ lọ́wọ́ àgbàláyé. Wàtàlà ní kí fà ní ìsàn, ìṣù. Bàbá ìdíbèrè lọ́wọ́ púpọ̀ làá tó ń lò tẹ̀lé, bàbá tùlù, àyẹ̀nà lè tù dé ìwọ̀ṣẹ̀ bó ìsàlàyé fún pé ọ́ alábílẹ̀ pa wá ìṣòro láti tó sẹ́ni ọ̀ báyìí ni ìsìnkú ìsìnkú pé báyìí àwọ̀sọ́ ní ṣe ìdí ó sàtọ́lẹ̀ àtọ́tẹ́lẹ̀ kẹ́kẹ́ fún ọ̀ọ́lẹ́ fún ìyàwó ẹ̀lọ́ bẹ́bẹ̀ ní o àmọ́rọ̀ ní àkọ̀rọ̀ àdéyíká tẹ̀lẹ̀ ẹ̀kọ́ ní ọ̀sán tó fi ń sálámọ̀ sí ọ̀rọ̀ àtàtàtàdà jí kó ẹni ní bàbá mi nù ní àríkọ́sí àtẹ́tọ́ pa mí pé kí n yà ọ́ kọ́ ní ìtàlẹ̀ àwọn ọ̀dọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ wọ́n ọ̀tọ̀dáwọ̀dá nínú ìlú púpọ̀ ọwá fẹ́ obìnrin ní lọ́dọ̀ nínú ìrìn náà ó fẹ́ obìnrin ní ilẹ̀ ní pé tí bàbá rẹ̀ ọmọ pọ̀ ìyàwó tí ètò bá lọ́fẹ́ pọ̀ bàbá ọ̀ mi pápápá tí ń tẹ́lú pé ìsìn tọ́lọ́pá tó náà nẹ́bí yìí náà kí nẹ́bí ìbẹ̀rẹ̀ lọ fún ìsìn àwọn òṣìṣẹ́ pé bẹ́ẹ̀ ni pẹ̀lú má jẹ́ wọ́n má jẹ́ bàbá tó má jẹ́ bàbá ọlọ́sìn wọ́n jẹ́ bàbá lórí àwọn táwọn ilé orí ìlú ilé ìdáwó ilé ìlú sí ni wọ́n máa fi ń rò ìlú ọ̀rọ̀ ṣùgbọ́kọ́ já bí olùjọsìn fọlọ́ mọ́kànlẹ̀ tọ́mọ tó wá lọ já bí ọ́ òjìdá jù torí kò ní ó pa ọmọ rẹ̀ látọ̀ ọ̀dà ìhun tọ́mọ orí òun tèlè wọ́n ní kílẹ̀ rí àwọn wọ́n lẹ́rìí wa lẹ́yìn nínú àyíká àgbà àyíká àgbà àfa wa kó mọ̀ lójú ayé àlẹ́bí gan lọ́tẹ̀lẹ̀ ọmọ rẹ̀ yẹ àbúlá ó níyàwó ó mọ́ ọmọ rẹ̀ lọ ọwọ́ àríyàwó ti dé ìjájàbà ọ ilé ìdájú nílé ọ̀gbádùn owó àbúlá láti kọ́ owó ọgbẹ́ ní ọ̀gá àgbà títà ọmọ ọmọ sọ́lá àrọ̀sọ́lá ó sì

ó ẹ̀fẹ́ àwọn tí wá aláfẹ́jì bí ti ọjọ́ yàtọ̀ tí wá ní pápá yìí látara sáúdá tọ́lẹ́jì tẹ́ tó sí wọlé ìfọ́ jáyá ó ti ga pápá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ ní lọ wọ́n ti mọ̀ fún wọn ọ̀pẹ́ kò jìnà láyé àtọ́ta lè fẹ́ yá yá ní ó ti àtiwájú Wọ́n ti قل لأزواجك وبناتك والنساء Ilé àjẹ́lì sọ fáwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin tó ṣe bí ọkọ wọn olùgbàgbọ́ òdòdó. Wọ̀dì tẹ́? Wọ̀dì tẹ́? Ọlọ́run ọmọ tó kọ̀ wọ̀dì tẹ́ olùmùmí náà torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin èdè bẹ́ẹ̀ lẹ́sùn ọgbọ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ lẹ́sùn bákan náà wọ́n bá kọ́kọ́ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àwọn obìnrin lè tún ọkọ̀ wọn olùgbàgbọ́ òdodo ni wọ́n tí wọ́n bá fẹ́ lò ọkọ̀ wọn ní ti sọ́ọ̀tù ọkọ̀ wọn ni pé wọ́n ń dà láàrẹ̀ ìhun tí wọ́n kéré ní alhamdulillah ṣùgbọ́n bá tẹ́ bá ní olùgbàgbọ́ òdodo ní ní ọ̀yọ́ ń dẹ́wọ́ lórí ọlọ́ ní ti dákọ́ dákọ́ obìnrin ti àgbàká ṣùgbọ́n wọ́n ni náà wọ́n ni mú mi ní àwọn obìnrin tó lè bí ọkọ wọn àdìmòmì nílẹ̀ ni wọ́n jẹ́ olùgbàgbọ́ òdòdó lọ́kọ́ wọn yùdìní àdìmí náà ìgbàlá kí wọ́n lọ aṣọ gbàgẹ̀rẹ̀ látòkè

làwọn olùmọ̀ sọ ìpìlẹ̀ aṣọ obìnrin tọ́bá wọn sọ tó ṣe ló wà kára tó wọlé lọ́wọ́ káàdì lọ́wọ́ gbogbo ẹ̀ ó gbé dúdú yẹn ní lórí ó fi bò wọ́n tàbí ẹyẹ kẹ̀kẹ́ kan dúdú yẹn ní ìpìlẹ̀ ẹ̀ ìfọ̀ ọmọ ọ̀sìn yìí àwọn náà ló jẹ gbá ṣùgbọ́n pink rẹ̀ yẹ́lò lùrù ẹ̀ máa lé òkú wọn àwọn yorùbá ṣẹ́ làwọn orílẹ̀-èdè ní yorùbá ṣẹ́ akọ. ó wà lóhùn òbí sakọ ẹni pé kọ́lọ́ọ̀dì ẹyọ kan láti ẹ̀ tọ́ba fẹ́ máa lo kọ́lọ́ọ̀dì jọjọ́ pé tọ́ba ìpè mú kọ́lọ́ọ̀dì kan kí èsì láti tó fi mí o tó fi kọ́lọ́ọ̀dì ẹyọ bíi fún ẹ bá wo ṣe bá bẹ̀rẹ̀ lórí ló lè jẹ́ pé láti gbogbo yóò kọ́lọ́jì ní ọmọ masha Allah ní ọ̀bàrà bá tún mẹ́lẹ̀ ah! nílò lọ́dọ̀ tí wá wọ́n kọ́lẹ̀ lọ sátúnṣe ọ̀tọ́ pọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ni ohun ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ́ pé tàbá ti tí ó mú tàbí bàbá rẹ̀ àbí kí òbí rẹ̀ àbójú brọ́dà kan tí mo jú bẹ́sì yẹn dídẹ̀ fọ́ ó ti dá látọ̀sọ́ nẹ́nu kí n kọ̀ntró ẹ̀ ní déwù ní ọ̀fẹ́ máa rí kọ́lọ́dì nínú black. ṣùgbọ́n gẹ́gẹ́ ní àgbàdé ní máa lọ lọ́wọ́ kọ́lọ́dì ní ìyẹn rẹ̀ ní wọ́n máa mú gidigidi sósoso sómiyọ̀ sómiyọ̀ píkọ̀ iná wọn máa dùn káàkiri black iná nìpìlẹ̀ àtòbẹ̀rẹ̀ tí ó gbé wọ gbogbo àpapọ̀ jẹ́ pé ẹbá rẹ̀ ṣe fi ya nílò ìlú ẹbí ṣe ní ẹmọ́lọ́dì tó ráyẹ̀ ṣe láti gírí láti ní sí ọkùnrin ẹmọ́ ń kùn mí gan ó blá wọn láìkí ẹ̀ aṣọ àwọn olùgbàgbọ́dọ̀ olóbìnrin gẹ̀ wá tó ló jẹ́ pé iṣẹ́ ń fẹ́ lọ́wọ́ wa wọn nílò tó pèlè ẹyẹ mọ́ torí pé èmi máa ń lọ ọdún tó bá tó bá ń ti sòsòsò tí ń ti yòyòyò èmi máa ń lọ ọdẹ púpọ̀ báyìí ànábì Ismail alayhi salatu wa salam ọjà papọ̀ máwọn èèyàn lórí bá ti sọ ìbọ̀ ìmúwá ọsọ gbé kọkọ ìyàwó rẹ̀ níkẹyìn ọwọ́ tó obìnrin náà. fọlábì sàánù ibrahim aṣọ ọlọ ibrahim tún lo ìtẹ̀lí ó tún pẹ́ sọ́nàfẹ́ ní ó lò fún máa tẹ́ ọkùn bá ọba tó padà wá bá wọn. yẹ jíjù kò tún bá ismail fọdá fọlá ala ibrahim ọba wọlé lọ ìyàwó rẹ̀ fọ̀tàlá àánì ọwá bèèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ pé ibo ni ismail lọ bàkọ́ ọ̀nà tí fọ́nrán já yẹ̀bùtẹ́sì ọjọ́dé ọwọ́ mú dájẹ lọ. Kọ́ọ̀lá kẹ́yìn máa ń sọ lọ́gbọ̀n lọ́gbọ̀n tó wá ní oúnjẹ bí i báyìí. Wọ̀tàálà àti ìṣì ìmọ̀ ìhàtì ó pè lọ kó ní tẹ̀mí wọn kó ní tẹ̀sí wọn. Bàbá ọ̀la arábìnrin èyí rí ní pé sàá. Oore tó pọ̀ lọ́rọ̀ ọ̀bá ni a ní. Oore tó gbáyìí àwọn òbí ní ìjẹta máa lẹ́gbé lọ́nà méjì tí èso àkẹ̀lẹ̀ ni wọ́n máa lò fáwọn fámílì ọkọ̀ bóò ní tọmọ wá ń tọ́jú rẹ̀ àti òtítọ́jú wọn ní túbọ̀ ọ̀pàpọ̀ bẹ́ẹ̀ sí ìgbé wájú ẹ̀yẹ́ rẹ̀ ìgbé wájú àti ìtòkọ̀ wá àti àpájú ẹ̀wọ̀n fẹ́ ìtùbọ̀ rẹ̀ lẹ́ni pé ẹ̀fì yà jẹ́ nínú túbọ̀ rẹ̀ yìí ṣe ń ìyẹn máa ń bu ọkọ rẹ̀ láti rí torí wọ́n làwọn bọ́ọ̀lù ìbò rẹ̀ láti rí wọ́n bẹ́ẹ̀ ṣe ọba tí bẹ lọ́pẹ̀ lẹ́ ó ti rúta ṣe náà tó lè kó yín ní ọlọ́run kéèyàn kẹ́ mú tú sáàsọ̀ lọ́wọ́ lọ́jọ́ kẹ ó ṣe pé òun sí ọjọ́ lọ ọ̀dọ̀ ẹ̀rẹ́ ìgbogbo ọmọ dẹ̀ jẹ́

Ma bá wa ná á sì mú kíkà ọ̀là báwa fi jà àrọ̀ fẹ́ sí máa ń ìkejì ọmọ sọ pé á sì mú síta tàlà ẹni tó wọ́n háwọ́ bí ọ̀nà ìyọlọ́ báwa jìnnà fún ájọ lálùyọ ojoojúmọ́ làwọn màláìka fi jíjọ àmà sọ̀rọ̀ ìdílé tí ìgbọ́dọ̀ máa fi bá ti ń na ọ̀ní ọmọ àti gbogbo ìsìn ìjọba tó bá yọ fẹ́rò pa tí wọ́n ti ń ná lóṣù ní èsì tó wọn kò ìsìn ìjọba ní sára máa ń ṣe bẹ́ẹ̀ mo mọ́ ìjọba wọn ní ọmọ àti bẹ́ẹ̀ ọ̀tayọ pé ó dé kọ́ ara rẹ̀ ní pé tó ó ṣe dé owó kẹfẹ́ bí ó ti dé mọ́lọ́rẹ̀ tí ò lérò dáa pé lórí 2000 níbi ṣe àlejò 1500 níbi gọ̀kadà 3005 ní fún bí ó ṣe yà áyẹ̀ lọ́nà yóò agbádà rí ah, títẹ̀ náà kò tútó ìjọ mẹ́kànlẹ̀ lélẹ́ ìjọ wọn tàbí lélẹ́ èétó àìsì ti má yọba ẹrọ máa na yọ máa bọ̀ máa na yọ máa bọ̀ tí ẹ bá fẹ́ fún wọn ààrẹ ọlọ́run òun ní pé wọ́n fẹ́ fún ọfẹ́ fún ọyẹ tó ń tẹ́ lóṣù ọfẹ́ fẹ́ fún ọfẹ́ mọ́ níjọ́ka ọwá tẹ̀ látọ̀ ní wá lápẹjúwe tí tó fi wọ òpá yóò gbogbo ó tọ́jú lójúmọ́ lójúmọ́ ọ padà ilé káà ilé ìjò tí tó lé òkú ń tẹ̀lé ẹ̀lọ ọlọ́run ọba ó wà wọ ìgbà ìdìbò ìgbà òun lọ́ba aláìsí èsì ń bá ń rí lànà òun ní bá a jọ alọ́mẹ̀ta lérò ọlọ́run ọba lè pẹ̀lá kó tó tí ọmọ pọ̀ sí báyìí ọ̀sọ̀rọ̀ dáadáa pé ní ẹnu bí kọ́ ìrìn wá sáà nínú orí tó gbòòrò ní ẹ̀dáwà wà á sì nàfi àlọ́lọ́ ìyá àzọ̀rọ̀ jẹ́ ọ wá ìyìn ọlọ́run bá lóko gan-an ìfẹ́fọ́lọ́wọ́ àwọn ọdún orí o alálàáfíà à ń jẹ ẹgbẹ́ òbẹ̀rẹ̀ lọ ọmọ ẹ̀sọ́ pípọ̀ lẹ́yìn lóṣẹ̀ ní ayé ìbéèrè àwọn kọ́nẹ̀ lòun ti ó ti fẹ́ àmùkún kí ló ń jẹ ilẹ̀ jẹ ọlá àlẹ́ṣẹ̀ ẹ̀rẹ̀ là ń jẹ o àbáwọn ará mọ́ta ti ń jẹrin ti pẹ́ ọlá tàmọ́ ṣàrọ̀ gbogbo kí lẹ mú o ọlá tàìmà omi ni o ẹ̀rìn àtómi ẹ̀rìn àtómi ọba tán ẹ̀rìn àtómi ọkẹ̀ lẹ́kọ̀ọ́ ni wà arábìnrin ẹ̀kọ́ tó ní odò odò fún mi fún tẹ́ ń tẹ́ ya ẹ̀ẹ́dí ìgbádùn ilé ayé ẹ̀rin àjò ni wọ́n bá tẹ́ tẹ́rin lẹ́dẹ̀ yọ́ jẹ́ láàrín yọ́ jẹ́ lọ́sẹ̀ yọ́ jẹ́ lálẹ́ omi náà ni ó múlé ṣùgbọ́n ìbéèrè àdéèrè tí ìbọn fẹ́ lu mọ̀ pé tẹ́lẹ̀ kọ̀ tí wọ́n ṣe nílò tẹ̀sí nígbà àkọ́kọ́ ilé ẹ̀ ọkẹ̀ sọ́ọ́lọ́nà tọ́jà ẹ̀ níbi ìgbà ìlú gẹ̀ẹ́sì ọwọ́ àtọ̀bá yìí pé àtúnṣe àwọn ìlú ọlọ́mọ bọ̀ báyìí kí dáhùn sí dáhùn ìwẹ̀ bá ń fàǹdákà tẹ́rin wọn àkómi wọn kọ́lá tẹ̀lé ìṣọ́lọ́lọ́ àti pé wọ́n láti yọkùn láhùn yọ̀wọ̀ ilé ànábì ní pé ká ní bá ń bẹ fún wọn gbà náà ìdàdá àdá òfin ọba sàdúrà fún un náà sọ ànábì lọ padà sàdúrà yẹn tiẹ̀ ànábì gbà yẹn mọ sàdúrà yẹn ànábì ọmọ ọmọ sàdúrà sàdúrà padà sàdúrà yẹn máa rà àgọ mọkà tó yọ lọ bá ń fọ àlùbáríkà tí mú dùn wọn àti sọ wọn gbóngbò wọn àti dẹ́ńgẹ́ wọn bá ń fọ àlùbáríkà àgbàgbà ọwọ́ lóní ó ìdíwà tẹ́lẹ̀ kọ́lọ́pàá ìgbàgbà kà sí ẹ̀lẹ́ ewu kéèkù nǹkan àwọn ìlú pọ́ńtù lọ́wà lágbègbè wọn náà níwù ṣùgbọ́n síbẹ̀ wọn bá ti kó débẹ̀ ọ̀dà tó gbogbo wa nílẹ̀ Yorùbá bí lọ́pọ̀lọpọ̀ bá sì ń gbé yàní ẹgbó dìjà yàní ẹgbó dìjà yàní ẹgbó dìjà yàní ẹgbó dìjà ní lọ́pọ̀lọpọ̀ ń pẹ̀lú bọ́lọ̀ ẹwà gbogbo ẹ̀ yàní ẹgbó dìjà náà abúláàmìnà bá sọ pé fàhúmà làyàkùn àléhìmà áhàjọ ìgbèrè mọ́ká ìlà lámìlòwà ìfọ̀ọ̀hún ó ní pé àwọn méjèèjì wọn jẹ́yẹ Ismail àti ìyàwó rẹ̀ wọn pàtókò ní ìlú ẹnìkẹta pàtókò pẹ̀lú wọn nílùú mọ́ká lọ́nà bá sọ bá ìpé báyìí dájá àzáwòjú pé ànẹ́bí bẹ̀rẹ̀ wá sọ ìpé báyìí dájá àzáwòjú tí ọkọ̀ rẹ̀ bá wá dé fọ́kùnrin ni ànẹ́bí sẹ́rẹ̀ báni sálámà tí ó wọ̀ mú rí ìhí yóò ti tu átàbàtàbà ọwọ́ apá alágbègbè ẹnu ọ̀nà ẹ̀jẹ̀ rẹ̀ ó jọ wà bẹ́ẹ̀ ó wà padà dáadáa Fàlámàjá Ismail, nígbà tí Ismail dé, ọ̀, Alé àtàkùn mi káàdé, sẹ́nì tẹ́ wáyé wálé, ọ̀nà tí a oníbẹ̀, àtàánà ṣe kún, àtàkùn ayé ha, obìnrin gidi. Àgbàlagbà tẹ́ wá, àtàkùn ayé ha, ìdí ọ̀ ẹ̀wọ́n tí ẹ bá fẹ́ fẹ́nu ba yẹn jẹ́ látara pé kọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n bàtí ní ilẹ́kọ̀ọ́ wọ́n sọ pé àtàánà ṣe hún látàrí àyà wà á sì ti àlè ó sọ dáadáa nípa ìbọ̀mí wọ́n dáadáa wọ́n ti báyìí gan bàbáàlà ní kéfà àìṣùnà ó bèèrè lọ́nà kó lè jẹ mú wa pàpàtùrù wọ́n wá sọ pé anẹ́bì ọyẹ́rẹ́ awà pẹ̀lú orí pa àwùsọ́ kí ìṣẹ́ ó sàtọ́lẹ̀ àtúntẹ́lẹ̀ gẹ́gẹ́ fún lọ́yìn ilé lọ ọ̀rẹ́ fún àtúnibẹ̀ ni ó

láti bọ́lá wọn bá fẹ́ tó mọ̀ já àbá dada ìdá lẹ́yìn ìgbà náà ìbọ̀lẹ́ bá tó dé wà Ismail ìdíre lẹ́fìlá láhùn táta dáwọ̀ ha ọ̀gbìnbà ní dẹ́mìdẹ́mì wọ́n ní Ismail ìfẹ́ níbi àbàtà kan àbàtà yóò jìnà tí ó ní dẹ́mìdẹ́mì pàdánù ọ̀rọ̀ àwọn ọkọ̀ ọmọ ilé nígbà tí Ismail ọwọ́ àti bọ́mọ tí máa ń ṣe fún bàbá ẹ̀ bí bàbá tí máa ń ṣe bọ́mọ sẹ́ni tí ọ̀bá gbádùn bá dé ní bí lòun tó ọ̀bá lẹ̀ fún bàbá ẹ̀ àbí olórí bá ẹ̀ ọ̀tọ̀ ọ̀bá lẹ̀ fún bàbá ẹ̀ bàbá rẹ̀ ní ọ̀dà fún lórí ah! bàbá tí bọ́mọ tí máa ń ṣe fún bàbá rẹ̀ máa rọ̀ ẹ mọ̀ pé ọmọ tó Ọlọ́run ẹgbẹ̀rẹ̀ ìgbà, ní bàbá jẹ́ mọ́ sí ọmọ ìjọmọ́ yọ́ máa ní àmì àmì ha, tí wọ́n tó wá láti jọ́ ìjú, ha, bàbá jẹ́ kú ọ̀lá máa rẹ̀ ní kú ọ̀lá ní ìgbà, ọmọ tí máa ń tó bàbá ọ̀pàá láàárín. Ṣùgbọ́n ìjọ àbágbá ní lọ́wọ́ ọdún, owó ní bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ láì wọ ilé táwọn súnà àwọn súnà àwọn ìdíká tó ẹwọ ọmọ tó ṣe jọba ẹgbẹ́ ìjẹ́ tó ṣe bàbá ní ẹsẹ̀ tó jẹ́ lọ́mọ nígbà tó ṣe lọ́mọ ẹ̀ ẹ̀dá tí àwọn tó fẹ́ wọlé ìjọbalẹ̀ máa níṣẹ́ ìbálẹ̀ owó ìwé rẹ̀ nígbà tó ti ẹ̀ dé òjò ọkọ̀ àdìmọ̀lẹ́ bí wọ́n ti lọ sọ̀rọ̀ náà tó mọ̀ ọ́ ọwọ́ sọ fún ìṣẹ̀lẹ̀ قال أبو فاصنع ما أمر عليك أفضل أبدا تنظر بقى ولا ده أنا كنت سأكل الطرفات ọlọ́run ti tó tọ́ ọdún tẹ́lẹ̀ ní ọlọ́run bá kọ́ ohun láti ẹlú owó olúwo rẹ̀ tó fi yé tó ló jẹ́ pé ìyẹn ti tẹ́lẹ̀ èdè ní ìlànà ẹlú ojú ìyẹn tó kúrò ọmọ ọmọ ọlọ́sẹ̀ ọ̀ ó ti pé wọ́n tẹ̀ ẹ́ ìtòlí tí ó tọ́lọ́ ọmọ ọlọ́sẹ̀ táwọn ìlọ́wọ́ ọ̀ọ́dá ọ̀wọ̀ ìrìnà ìrìnà lọ́wọ́ rẹ̀ bàbá mi ọ̀ ọlọ́run bá máa ń dábẹ́ pé kí n kọ́ ilé yẹn bí wà á dára nílà ákòmọ̀tò mọ̀tẹ́ àyà máa ń lẹ̀ ọwọ́ á nẹ̀ láti fi náà bá wà lórí. ọ̀n àgbàdo àbá bá ṣe wà ní ìbẹ̀rẹ̀ ẹni ká ọ̀rọ̀ pọ̀ àlùkò wá nílẹ̀ nílẹ̀ ààyè táwọn yìí wọ́n fi foundation ilé ọlọ́run àyè yìí ń pàlẹ́ ìyẹn bá bẹ́ẹ̀ lọ́dà bí ojú ṣúgà yìí lọ́dà bí páálí ṣúgà yìí ilé yìí ilé wa ti foundation fàjá àti ìsmaili ní láti lè fi ìjà ara ìsmaili máa lọ sí òkúta wa wà tàbí àdìmínà yára ìlànà ajá pé tí wọ́n máa ń gbé ọkọ wọ́n gbé òkúta ilé wa هؤلاء يوقف على اسم إداري إذن هو فقام عليه إذن هو ذكي يوقف به من مثلا هو يبني وإسماعيل بن أبيه الشجاع إذن جبال مولي إليه وهم إسماعيل بن وقود عليه وهما يقولان عملت أدراك ربنا فقبل منا يدعو تعالوا تعالوا إنك أنت السميع العليم ربنا وارحمنا إنك أنت السميع العليم يا رب تعالى وأنت لنقول كلمة قال أبدا نحن واصل إليه فجعل الإنسان عمره واجب منهم ويجب حتى يدور حول البيت títí wọ́n fi ń yípo lẹ́yìn wọ́n fi ń yípo kàábà wọ́n máa yẹ kù lẹ́yìn àwọn méjèèjì wọn sọ láti sọ́wọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ Eléyìí, òun ni bí àyẹ́síwá ìsmáyé, ó ti dúkẹ́ ọkọ̀ ọkọ̀ mọ́ta, ọkọ̀ kàábà,

ربنا إنك تعلم ما نخفي وما نعلن ربنا إنك تعلم ما نخفي وما نعلن Ìrẹ́ lọ́mọ ọmọ àpapọ̀ nínú àdúrà tàà bẹ́ẹ̀ ṣe tàà ẹ̀tọ́. Ó ti mọ èyí tàà wí sẹ́dẹ̀ tàà ìgbẹ́ta tí máa ń pa mọ́kúrẹ ọlọ́run ọba. Pẹ̀ǹjẹ́ ká ń bẹ tí máa ń pa mọ́kúrẹ ọlọ́run ọba lórílẹ̀ àti sánà lápẹ́rẹ́ rẹ̀. Kò sí ìfihàn ọ̀rọ̀. Tọ́wọ́ pa mọ́kúrẹ ọlọ́run nínú sánà àti ní ilẹ̀. Àwọn ìrìn àìsẹ̀ ni wọ́n ربي أبني من الصالحين ربي أبني من الصالحين اللهم لو ما اللهم لو ما ريكمي Àlẹ́bí wa Ìbọ̀wàdín, ọpàdà tó mú ọmọ fún Obi Ismail lẹ́yìn ọdún kẹtàlá, táwọn ẹ̀ lóyún, òun náà fi ṣe àà. Àlẹ́bí bẹ̀rẹ̀ mọ́ ọjọ́ lọ́pọ̀ wá ń tó gẹ́gbà ìgbẹ̀rẹ̀ àti

ọ̀nà ìwé ni wọ́n pàdé mọ́ ó ń fàyọ̀ fún ọlọ́run wà ní ìfẹ́rẹ́ àdébìgbà ẹ̀rọ wọn ní ọlọ́pọ̀ lọ lágbà àgbàlù tó bímọ òun wá sí àwọn àmẹ́bí ọlọ́run ọba gbàǹkọ̀ gbàǹkọ̀ Ismail àti ìsáà ó ní pé iná ọ̀rọ̀ sí ìlàtẹ̀ ní ìwòsàn ààrùn sí ìlàtẹ̀ ní ìwòsàn ààrùn ọ máa ń gbọ́ àdúrà ó sì máa ń gbàdúrà tó fi jẹ́ pàwà mùsùlùmí àwa la mú Yorùbá bó ti ẹ bá gbé Yorùbá fẹ́ sálẹ̀ ẹbí á ṣàdúrà lànà mú. ẹ̀rí fáwọn kan àwọn sọ pé ẹjẹ́ á gbàdúrà ń kú ilé lè lè tani máa ń gbàdúrà ẹjẹ́ á ṣe ẹjẹ́ á ṣàdúrà ṣàdúrà dáadáa àwọn lè gbàdúrà dáadáa rárá o kì í ṣe àkọ́tọ̀ Yorùbá lọ́lá láàfíà o. sí àdúrà ọlọ́run ọba ní ó ti kéde gbà. ní pé iná láti ní oṣù ọlọ́run ọba ní máa ń sọ àdúrà ní máa ń ta yóò gbà. Tẹwàrí àdúrà èdè láwọ́wá jù ọjọ́ àríwọ́ ó ní ẹjẹ́ àtàdúrà ẹjẹ́ àtàdúrà àdúrà èdè lábá nínú àwọn ọkọ̀ ọ̀tá kílò bọ́ ọgbọ́n jáde ó lè kò sọ́gbọ́n ọmọ ẹjá tọ́ èdè lábá gbọ́n èdè yóò àlùkọ́ta èdè lábá àlàáfíà èdè lábá bàálé èdè lábá tí yóò bá sọ sí èdè tí wọn lónìí pé bàálé bàálé nínú Kùránì وهذا بعد شيخ كبير gẹ́gẹ́ bí sára ṣe wí inú sọ́tù hùrùj nígbàtà màlẹ́kà wá sọ pé yóò bímọ èmi arúgbó nìrí wọ́n ní àjú arúgbó lóbi nìrí wọ́n á dá báàdì tẹwàrí báàdì mi sí ìhùn kẹ́dẹ̀ rà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mi làṣẹ ìwò náà yìí káwà yóò fi mọ́ Ìtàbọ̀ ọmọ ọlọ́dọ̀, tọ́lọ́run kò rí fún báyẹ̀ fún ìsìn, tágbára rẹ̀, alúwọ́lúwọ́ bí, tó jẹ́ pé

ti rọrùn lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n sára bímọ ò ó fi sùn àdé. Anábì Ibrahim Alé Sọlá Sọ̀sọ̀lá kéwì ìyàwó méjì lórí o nínú wọn ní ìyàwó mẹ́rin lórí. Ìyàwó kẹta ó bímọ máa ìyàwó kẹrin ó bímọ mẹ́fà. Ṣùgbọ́n ìyá wọn tọ́ mọ́ wọn káàkiri ohun inú ìṣẹ̀lẹ̀ láti ń tà. Àwọn ọ̀yá méjèèjì wọ́n fi tẹ̀lé tẹ̀lé tọ́kọ wọn lò tọ́kẹ́tọ́kà ọmọ ẹyọkọ̀ kan náà wọ́n bí ọlọ́run wá ó kọ wọ́n fẹ́ jù ọmọ ọlọ́run tó wá sí láti ọlọ́run àwọn olùwọ́n máa ń ní bẹ́ẹ̀ gbogbo owó mi tó bá ti tẹ̀lé tẹ̀lé pọ́pọ́ lù tọkàtọkà tó dá ọmọ tó jọ jáde lára ṣùgbọ́n ní ẹgbẹ́ èpè lónìí èpè lọ́la wọ́n bá bí mọ rẹpẹtẹ wọ́n lè má gbowó kọ bàbá wọn jáde ó lè jẹ́ bí ọmọ kékeré ìsẹ̀ni bàbá ọlọ́kọ̀ ọ̀yọ́sẹ̀ wàá fi

kò fi tẹ̀lítẹ̀ ní bá lò Ànẹ́bí sọ ayé ìrìnà àwọn àgbà àti ìṣẹ́ yìí, pẹ̀lú ọ̀dọ́lọ́mọ aláwọ̀ tó ọ̀la, a máa ti sọ ẹgbẹ́ lórí ẹ̀sìn àkúrùkọ́ lè káàdá, àtẹ́kùnrin ẹ̀lò ìlápọ̀ àti sára ẹ̀rìn ìṣòro ìrìnà ìrìnà ìrìnà ìrìnà èyàn lọ gbélé àwúsá ọmọ máa sọ àwúsá yẹn plenty yóò gbọ́jà àwọn òbí rẹ̀ yóò tún wá gbé èdè yorùbá táwọn òbí rẹ̀ sọ lọ́pọ̀ òbí rẹ̀ èdè tí ń sọ sí yẹn lọ́pọ̀ ìyẹn bẹ̀bẹ̀ dáadáa ló jẹ́ pé tóbi bá máa ń sọ èdè méjì mẹ́ta sọ́mọ gbogbo èdè náà lọ́mọ máa sọ gbogbo èdè náà lọ́mọ máa sọ ló jẹ́ bẹ́ẹ̀ wà àwọn obìnrin mi kọ́ lóò ó dé wọn ó dé ṣe gínígẹ́

ọmọ ẹjọ́ èdè kan ọmọ ọgbọ̀n èdè environment ọgbọ̀n èdè àwọn òbí rẹ̀ ọgbọ̀n bàbá jẹ́ kò ní ìdáláṣọ pẹ̀lú èdè sílẹ̀ lọ́sùn ọgbọ̀n àbọ̀ ń gbọ́nà ilé ìyẹn bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ dáadáa so láṣà Ajá. Ah,

فلما بلغ شده آتيناه علما حكما وعلما أتدوكم أمام أتدوكم أمام ìtàdáwé sọ ní ìgbẹ́ ọlọ́ọ̀bọ̀ gbogbo ṣe kọ́dà èdè ìjọba ọlọ́ọ̀bọ̀ ìsọ náà lùgbà ní gẹ mútawá níyàwó níyàwó àkọ́kọ́ níyàwó ẹ̀kejì tàbí àti bí àkúgbò ní gbogbo àwọn ọ̀tẹ̀yìn ọlọ́ọ̀bọ̀ nígbé obìnrin ìwà ilé ayé lélé sí mọ́ ewó ni ó wúlò fún yín tí ó jẹ́ wúlò fún yín lọ́rùn ní àwọn mọ̀wá tó ti ráwò sí láyé ó lè jẹ́ pé wọ́n bá tí sọ ẹ̀kùn lọ sílé tó gbé tó fọ́ra tí wọ́n owó ní o kẹta láàrin ọ̀kálẹ̀ láàrin ó lé ní kẹta ilé gbogbo ilé ìdílé ìfẹ́ tó gbọ́dọ̀ ó lè jẹ́ pé òun ẹ̀ wá tó wá bẹ̀rẹ̀ àwọn wò ṣùgbọ́n kò sí tọ́lọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́ fọ́ wa ibi tọ́lọ̀ wọn bá fẹ́ já gbọ́yé lọ́lọ́wọ́n ọlọ́run tẹ́jọ́ ti jẹ́ ètò gbogbo ayé ìfẹ́ gbogbo ayé bí òun lòpò apáta tó múlẹ̀ wọ́n máa bọ̀ ní sọ bí wọ́n ti fi bá mẹ́rin ìdáwó lẹ́yìn tó gbogbo àti àti lára èwo lọ́dọ̀ owó ní òun lòpò ọlọ́pọ̀ akẹ̀gbọ́ yé nínú kí tí mo ti bẹ̀rẹ̀ pé téèyàn bá bá rẹ̀ ní obìnrin yẹn rí pé inú bàtújẹ́ ní ọwà tí bàtújẹ́ yóò ti gbé Téèyàn náà rí pé bàbújẹ́ ní ọjẹ́, ẹ lè má jẹ wọ́n gbé bàbá. Ṣé mú lọ́bò mí? Ṣé mú yàwó mi lọ́bò mí? Wọ́n àjọ gbé bàbá. Ọ̀pọ̀lọpọ̀ obì ní ìdí máa ń fẹ́ nìyí. Wọ́n dá máa máa rí, wọ́n máa rí. Ó wà padà yà wọ́n padà ríra. Ṣùgbọ́n a máa ń sàlàyé máa pé tí wọ́n tó burú wọ́n jọ gbé papọ̀. Wọ́n gbé papọ̀ yẹn, wọ́n bá ó kó olùsí ẹ̀. Ọlẹ́ẹ̀sì sí ẹ̀ ilé ìwẹ̀ tiẹ̀ ilé ìdáná tiẹ̀ wọn kálukú wọn ni àwọn ilé tó ń kọ́ lẹ́yìn àtijọ́ wọn kálukú wọn ti máa ń lè ẹ̀ láwọn ọdẹ àwọn fúlàní wọn ti máa ń kọ́ ní búkà yìí tí wọ́n yọ ogbó wọn bá yọ ń bẹ̀ ni bẹ́ẹ̀ wọn ti máa ń kọ́ lé ìyàwó ẹ̀ nìkan ìyàwó kọ̀ọ̀kan ìjọ máa ìjọ máa dáná ìjọ máa dé wọn kálukú wọn ní jẹ gbogbo tó lè jíjà rẹ̀ ń lè ṣùgbọ́n kẹ́mẹ́ lókè odò kẹ́mẹ́ nísàlẹ̀ odò ìjà ní kó ní sẹ́yìn láti ṣe é lẹ́ ètò gbogbo ní kálukú sílẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ó pé àwọn ìyàwó ta kójọ òkú ìwọ̀tọ̀ ọjọ́ kan látara àwọn ọmọ àwọn ọmọ ò ní máa ríra wọn lẹ́nu tó pé òbí kẹ́nà ló bí àwọn wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí wọ́n tún máa rí wọ bàbá gẹ́gẹ́ àlejò tó lọ ń gbàtẹ́ yóò dé gbàtẹ́ lọ ń gbàtẹ́ yóò dé gbàtẹ́ kó lẹ́ máa ń lọlé bí àlejò ni ó ṣe máa rí lọ bó ṣe máa rí wọn àwọn ọmọ tó wà ń ta burú torí ìyàwó olè ráyè tọ́jú àwọn lórí wọn mọ́ máa tè ìyá ní òjì dára wọn jẹ́ wọ́n máa bẹ́ẹ̀ wo bí wọ́n bẹ́ẹ̀ ọdún wa lọ kàdà àbí búdó ó mú òkú wáyé àwọn ọmọdé ṣe ní ẹ̀fọ́ àwọn ti wọ́n tajú padà ó yẹ kó kíkì jáde àwùjá lọ sí ìlú ìjọba ọba ìjọba wa ń bọ́ba wa sọ́dọ̀ wọn ni ó ti di ẹrú ní ọlọ́run ọ̀ṣọ́ ọlọ́run ó dàwọn lè máa tún lè kúránì wọ́n lè gbé ní sòdíyà mọ́ká wọ́n ni ah, àṣìṣọ́lọ́ ilé wọn máa pè ìjọ́dọ̀ nínú tó wá mọ̀ lálẹ́ ní wọn máa pè ó sí ìjì máa túnra ah, ẹ̀ ah, ọ̀tọ́lọ báyìí wọ́n yọ ní jáde sí wọn tọ́ lójú ẹ̀yìn àwọn tẹ́tẹ́ ẹgbẹ́ èèyàn máa tò ní ti máa bàjẹ́ ní ti máa bàjẹ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ tó jú ẹ̀ ìjọba ti rí ó ti ní sẹ́yìn sẹ́yìn ọgbà sí ìsẹ́yìn tàbí ọ̀kadà rẹ̀ takú àwọn ọmọ pẹ́pẹ́ máa bẹ́ẹ̀ jẹ́ máa bẹ́ẹ̀ jẹ́ jí ọmọ yìí ayé ọmọ wa máa bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n tẹ̀lé adéṣọ́ wọn ò wọ́n lókè ọmọ àrí gbogbo ohun níbẹ̀ àwọn ọmọ sì máa rí àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rẹ̀ yà wà èyí bá bàbá wa ṣe rí àrí gbogbo àwọn màmá wa gẹ́gẹ́ bí màmá wa ó dá ń gbà wá tó dàgbà lábẹ́ tó dá àwọn ìyá wa

àti kọ́lé fúnra wa yẹ yára ìjà kó papọ̀ wá lórí jọ orí kálù ọlọ́run bó sáré lórí èdè ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀ta náà lọ́sọ̀rọ̀ dáa náà Thank you ẹ̀rí wọ́n lọ́wọ́ ló ọ̀sẹ́lù àwọn olùmọ̀nà wọ́n tẹ̀lé sálàyé pé kí mọ́ sálàyé bá ti kú gbogbo àyè tí ó nìyó tí ó kú gbogbo ẹ̀yìn mọ́ sálàyé kú mọ̀ sáyẹ̀ rẹ̀ nyamọ́ àti wíwájú mọ́ sálàyé wọ́n yẹn lè lọ́lẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ pé gbogbo ọ̀nà ẹbí yìí tó di ọ̀táyé lẹ́kù ah, mẹ́tẹ̀ tó fàbíyàn lọ sí iwájú ìfẹ́lá tó di ìgbọ́mọ̀ èèyàn lè gbọ́gbẹ́ ara gàdíyàn tó lè tó bẹ̀rẹ̀ nígbà tí mọ́sálásí òkú ẹ̀mẹ́ ló níwájú máàmù lára òkú والله تعالى كل قول هذا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله إنه هو الحمد لله أنا على حمدك أشهد أن لا إله إلا الله أستغفرك